إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أنا أقفون الله عليك ọlọ́run ọba tí ó ṣe rọrùn fún wa láti ti àjọjọ́ ń sọ wípé ọdún ní yàmbọ̀ ní bọ́lọ̀ ní ọba àbáláyé adúgbò bọ́lọ̀ ń pè nínú àjọ àwa tó lọ ń gba ìkan yẹn wà ń bẹ̀ torí pé látara gbígba rẹ̀ lọ́lọ́wọ́ bọ́ba tó láre káfí ní àwọn ọ̀bẹ̀tì ti fi sùn ó mọ̀ ní wọ́n gbà ní. àwọn tí wọ́n ṣe irú ẹ̀ tí ọ̀gá ti wọn wọ́n ti bọ́ sọ́dọ̀ ẹ̀ aṣọ àkóńgbà ti wá adúgbò fún kọ́lọ́ńkọ́ wọlé ajé gbọ́dọ̀ fún gbọ́mọ̀ ibi tí a ti lọ ibẹ̀ náà láti padà sí òun náà ni ọ̀rọ̀ nípa àwọn tí ẹ̀kọ́ ẹ̀sìn àwọn ẹ̀kọ́ Islam eléyìí tí al-Imam al-Bukhari yóò rahmatullahi alayhi tí wọ́n fẹ́ kọ́ wa nínú tíra àwọn al-Adab al-Mufrad tíra tó ṣe wípé lórí àwọn ẹ̀kọ́ yááyì tó yẹ kó wà lórí lára mùsùlùmí ògẹ̀gẹ̀ ni wọ́n kọ́lé torí pé àwọn ẹlòmíì ìdẹ́sẹ̀ òdò láàgán wọ́n fẹ́ máa rí ẹ̀sìn ìsìláàmù pé ẹni lọ́wọ́ ti fẹ́ ṣe bó ti yẹ kó ṣe òdodo lè wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kò ní ní nígbà tó ṣe wípé ìwọ̀n sí lára ẹ̀sìn ìsìláàmù anábà Muhammad sallallahu alayhi wa sallam sí ni iná wọn bọ̀ ètò ilé kùtà mẹ́rin mọ̀mọ́kí àríwá àkùlá ó nítorí ìwà lọ́nà níbi òmìnir kó lè wá pé ìlú ọ̀wá ẹwà ìwà dáadáa ìwà àpọ́nlé. báwo alákọ̀ọ́kọ́ tí alìmọ́mù Bukhari tí wọ́n bá wà bá fún àwọn yẹn káàrin náà láti wà torí wípé ọ̀rọ̀ nípa òbí méjèèjì náà láti sọ̀rọ̀ ibi táwọn olórin ní báàbù ní ìjàlámi ìwà àrídáyì báàbù líìnì ìjàlámi

sí àwọn ìwé yẹn méjèèjì tí ẹ bá bá òwe yẹn méjèèjì sọ̀rọ̀ bá òwe ṣe yẹ kó wọn sọ̀rọ̀ tí ẹ bá bá ọlọ́run kó wọlé ayé tó bẹ̀rẹ̀ kọ́ mọ̀jà kó ìròyìn ibú torí àwọn míì nílẹ̀ tó fẹ́ ṣe súnà ó ti ṣàgbákò àwọn àròyìn ibú mi wọlé nìkan. láti ẹ̀wọ́n ni wọ́n lẹ́nìkan àìmọye ọmọ lójú kí wàá bá àti ìyá rẹ̀ àwọn ni mùsùlùmí ti kàfàrọ̀ àwọn méjèèjì yóò ní kẹfẹ́ ní bàbá òun kẹfẹ́ rí ni yóò gbàtẹ́lẹ̀ mi bá fẹ́ fẹ́yàwó yóò lọ tọrọ ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀ tí bàbá ọmọ bá fọmọ ọkùn tán lẹ́yìn ìgbà náà yóò ní àgbẹ̀rẹ̀ lọ́rọ̀ sí ọdún ní bàbá fọlọ́ pé kó àdáwò

tí wọn bá gbóbi ẹbí kejì sọ̀rọ̀ ẹ wo àwọn ọmọ láyé òde òde kódà àwọn ẹmí ìtàn láwọn lò dà ẹ ẹ nígbà pé ìyá rẹ ní bá wí ẹ rò pé bóyá ó kù ti ta tó yẹ wo ọmọ ẹ ṣọ́ra ní ọmọ bá mi sọ lọ́n sọ wá mọ́ ọmọ rẹ. àti wọn náà gbọ́dọ̀ mi láti ẹ pé ọ dáàdi jẹ́ ìsọ yọ lẹ́ ìkọ̀sí ẹ̀rí fún ìgbóhùn tó máa ní ẹ̀sìn ọ̀rẹ́ ìsìn lélẹ̀ ẹ̀ lè dá sí ẹ̀rọ ẹ̀yọ̀ onímọ̀ kankan fúnra di rẹ̀ èyí sọmọ dáadáa èyí sọmọ dáadáa wọ́n ní tíráìsì wá ń pa òkúta kìí ṣe ní bára láti bọ̀ òun bára ní ọ̀hún tọrọ bára oníyọjọ́ orin tó jẹ láàrọ̀ yóò sàánú rẹ̀ ọba sì bu ráìsì ọba ọba tá sí ọba bu síbi kìíní bu síbi kejì ráìsì kọjá àlàjì ní òkúta wà bí ráìsì nítorí ó tíráìsì wá ń pa òkúta kìí ṣe ní bára láti bọ̀ wọ́n tọ́ tọrọ bára yóò dọ̀rọ̀ jáǹkà tó lókun àtòkúta àti ìgbẹ̀kọ́ ló jẹ kù ọlọ́run wọlé tó bẹ̀rẹ̀ yóò sànù حدثنا مسدد حدثنا إسماعيل بن إبراهيم قال حدثنا زياد بن مخراق قال حدثني رسالة بن مياس قال كنت مع النجدات ibi tá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa gẹ́gẹ́ ni hadathani ọ̀yísẹ́lẹ̀tù bin mayaz ẹnìyẹn olóṣọ nǹkan tó ṣẹlẹ̀ ohun tó rí ohun tó ṣẹlẹ̀ tó gẹ̀gẹ̀ irú ẹ̀ náà láti bẹ̀rẹ̀ torí tá bá lọ bí tààrọ́ tó ní kíkọ́ jábà lánàá ṣe ajẹ́mẹ́ta mẹ́sọ̀ fún ó lè gbé kóńtù máa lẹ́jà ó lóun wà pẹ̀lú àwọn nàjàdàt àwọn wo ni jẹ́ nàjàdàt ẹ̀dẹ̀ jẹ́ kí gbogbo wa náà káti bẹ̀kẹ́ pọ̀ káti bẹ̀kẹ́ pọ̀ ó lóun wà pẹ̀lú àwọn nàjàdàt nàjàdàt òun ni àwọn ọmọlẹ́yìn nájìdò bùn áàmì alhànàfi alkọ̀ọ̀rìjì wọ́n pa àjọ mi àwọn tí wọ́n jọ́ ọmọlẹ́yìn ẹ̀ ẹni yẹn ní jẹ́ najdatu bíi tọ́lhatu hamzatu tó ti ẹni sìn najdatu bin amir alhanafi alkhariji lójú ọgbẹ ní nàjàdá òrùpálá yìí mi ti nígbà yọ kán tó fẹ́ jáwọ́ bẹ̀ ni wípé dóòrùn ọ̀nà tá a bá gbà ṣẹ̀sì tí wọ́n bá ti máa fi á ti ṣe èèyàn kan ẹ má jágbọ́n ẹ̀ṣẹ̀ṣẹ̀ mo rò wáyà ènìyàn ìgbà táwọn akẹgbẹ́ wọ́n ẹsẹ̀ mọ ń jẹ́ islam muhammadanism ni wọ́n islam àbí wọ́n ní islam bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwẹ̀ tó ti pẹ́ nínú islam ni àwọn tí wọ́n jẹ́ nísà anábì ló lẹ́sìn ọlọ́run ló ràn islam olùkọ́ àlàyé mi ti ẹ̀sìn islam kì í ṣe ẹ̀sìn téèyàn máa ń ṣe tí wọ́n wàá fi èèyàn ti sí èèyàn kan mi ti ìyẹn ló fà fi jọjọ pé àwọn gbogbo wọn ọ̀dọ́rọ́ ní sí ìmọ̀ yẹn wọn ò bá ńjọ ọ̀yá wọ́n fa àwọn èèyàn ti ṣe wàhábíyà ṣe sheikh asheikh muhammad nulani wahab tẹ́bá ti rẹ́ni tó yí rahimahullahu ta'ala tẹ́bá ti rẹ́ni tó gbẹ̀sì tọ́lá làbíà yìí ó ní wàhábí àwọn wàhábí àlà àmì wàhábí ara ìwọ náà wọ́n pé wàhábí ni ọ́ tó ti yé gbọ́ mùsùlùmí lè yẹn máa ń jẹ́ ìyẹn ló fà á tó fi jọ jẹ́ pé àwọn alùsùnà òdodo ó ní alìfira wa ti sí sùnà alùsùnà pé sùnì ní ní sùnà làbẹ̀rẹ̀ wa ti sí kèsì èèyàn àbí èèyàn kan bẹ̀ ní jẹ́ sùnà. ìjọba sọ pé muhammadu muhammadu aniyu ní mí àbí muhammadu yù jàre mọ́nyà ń na muhammadu là là ó lè jẹ́ muhammadu yù mọ́nà bá láyé mi tiẹ̀ ni ló fi mọ̀ pé kẹ́nìkan máa sọ pé lànà ọ̀hún kọ̀ọ̀dìrí yà ni ó ti mọ̀ pé ò lè bá sàmù òun ló bá gbọ́ mi yé torí pé àbùkọ́dìrì kẹ̀yìnlá ni wọ́n kẹ̀yìnlá ni wọ́n ti sí kẹ́nìkan kọ́ ni wọ́n sọ pé Tìjàní yòó lòun ó ti mọ̀ pé kẹ̀sí lànà Islam torí Ahmed Tìjàní òní wọ́n ti sí kẹ́nìkan wọ́n sọ pé Ahmadi lòun ó ti mọ̀ pé yẹn ìfara torí pé kò láwọn Mirza Gulam Ahmad òní àmì ti sí ẹ̀yìn rẹ̀ tí mo sọ ẹ̀yẹ ra ọ̀hún yóò wá bá wọn. nínú Islam a kì í fi ìṣẹ̀sìn wa ti sí èèyàn ẹyọ kan tó ló lẹ́sìn ẹni ẹ̀yìn rẹ̀ wá jọ mi yé ṣùgbọ́n àgbẹ̀ ìdíkò tó bẹ̀rẹ̀ níbi òní gbogbo àlẹ́ ẹ̀jẹ̀ wí ni ọ́ bàbá ìgbọ́ ọmọ ẹ̀jẹ̀ ni ọ́ mo rò láyé ti ìlú rẹ̀ lọ́ sọ ìgbẹ́ lórí wọn ò bẹ́ẹ̀ gbọ́dọ̀ tó pèrè àyálẹ̀ dẹ̀mí òyìnbó la àgbáyé wò pẹ̀lú ẹgbẹ́ ọ̀bẹ̀dẹ̀ dẹ̀mí kìí ṣe gbọ́sẹ̀ mi ẹ̀sìn ẹ̀jẹ̀ tọ́ba ìpínlẹ̀ yìí ò ní kò lálàáfíà ẹ̀ẹ́nì ká ní àwọn sùúrà náà Al-Qur'an nìkan mọ̀dàlíyà ni wọ́n mọ̀kíyà ni wọ́n sọ pé yẹn wọlé ẹ̀ bá gbogbo musa ìtumọ̀ rẹ̀ ni pé mọ́kà ni wọ́n ti sọ̀kalẹ̀ tàbí inú àwọn tó sọ̀kalẹ̀ síwájú ìjẹ́rọ̀ inú àwọn tó sọ̀kalẹ̀ lẹ́yìn ìjẹ́rọ̀ kò sí nǹkan tó burú bíi lẹ́yìn anábà sallallahu alayhi wa kò hàn sí yìí ọmọ àdílé ìkùnrin ìṣọmọ sẹ́wọ̀n fẹ́ gbogbo ní lẹ́ẹ̀mà rí kò sí wàhálà ń bẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ìlànà ìjọsìn ni kò wọlé ìlànà tí àwọn àfẹ́ẹ̀sìn máa ń lò pẹ̀lú àwọn aládàádáálẹ̀ òun ni kí wọ́n fi wọ́n tì sí àwọn tí wọ́n tẹ̀lé lẹ́yìn ẹni wọ́n fi sọ pé sáwọn ilé aṣáàrí ni wọ́n àwọn ọmọ lẹ́yìn táàrí ẹ ẹ̀là aṣáàrí ìyàkà níjẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ láyé mi ti wọ́n láwọn ilé ìjà mí ni wọ́n àwọn ẹlẹ́yìn jáàmù yẹn gbogbo aláyé mi ti àwọn tí wọn bá rí ẹni ọ dá alẹ́ fi tì sí bóyá nítorí wípé àwọn tí wọn bẹ̀rẹ̀ rẹ̀ pọ̀ kì í ṣèyàn kan tàbí àjọkàn àwọn kan ó ti gbajúmọ̀ ju ẹni ọ dá alẹ́ lọ wọ́n wà fi hàn ti ṣáàjọ kan yẹn bí àwọn àtẹ́sílà torí pé àìsíṣàlù ló bẹ̀rẹ̀ àwọn méjì yẹn sì bẹ̀rẹ̀ rẹ̀ kì í ṣèyàn kan mo rò pálá yẹn ẹni sùn báyàn báyàn bẹ́ẹ̀ náà làwọn kọ̀dàríyà tí wọ́n takò kádàrà wọ́n fi wọ́n tì sí takò kádàrà tóró gbajúmọ̀ làwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ lọ mọ̀lùpàdà yẹn mi ti ìwọ̀n tó bá yẹ ni ọ́ dálẹ̀ gbajúmọ̀ mọ̀ ó fi ń tọ́ dálẹ̀ ń ti sí mọ̀lùpàdà yẹn mi ti ọlọ́wọ́ láti wọlé ọ̀sán náà ń tẹ́bi lóde tá a lè kàwé ilé ọjọ́ yẹn tó mu ó bá fẹ́ wà mẹ́ náà níbi tí islam mo rò wálá yẹn mi ti ẹ wọ́n lè sọ pé ọ́ dáa o ṣùgbọ́n láwọn ibì kan tí ò bá islam mi tí ò bá islam ń bẹ̀ wọ́n lórí òun wà mí táyì á níbi tí islam láti sọ pé àlà àkídàtú àtọ̀hàwíyà àti sọ pé àlà àkídàtú àlè ìsìlámì tọ́lá àwọn sí mọ̀rọ̀pálá ẹ̀mí tí ẹni sí ìlọ́jọ́ sọ wípé kúntùmá ànàjàdà mo wà pẹ̀lú àwọn ànàjàdà tẹ́lẹ̀ àwọn ọmọlẹ́yìn nàbídàtú bùn ámì alḥàlàfí alḥọ̀rìjì nínú àwọn kàwáàgbà àwọn harumiyà làwọn. àwọn ẹni yìí kí làkúdà wọn kí làdí ọkàn wọn mùsùlùmí náà wọn pẹ̀lú àwọn o ṣùgbọ́n lọ́dọ̀ wọn mọ̀ ń kẹ́zàbà kẹ́zàbà tá sọ̀rọ̀ ẹ̀rọ tàkà ẹni ọba wa parọ́ kékeré kan àwọn amílà zanban sọ̀rí yẹrọ tàbí wọn adẹ́sẹ̀ kékeré kan fa asọ́rọ̀ aláàdọ́ àdìgá tí ọ̀wá jáwọ́ ń bẹ̀ ń tẹ́bi hù lè yẹ èdè hàrà tí ọ̀wá jáwọ́ pàkúwà káàfin mùsùlùmí kẹfẹ́rí ni ó ti sẹ́bọ̀ ọdẹ́sẹ̀ ọtọ́ máa ń dẹ́sẹ̀ yẹn lọ ó ti kẹfẹ́rí abọ́ parọ́ ó ti kẹfẹ́rí wàkàtà àlìkà àìsàn fi kábàáyé tẹ́rí wọ́n máa máa sọ ti àwọn sọ̀rọ̀ ìrìn ẹ̀ nítorí kálímà pé ti kàbá ìrí tó bá jẹ́ jẹ́ pé kàbá ìrí lẹ́sẹ̀ tó ọjà báyìí kò ti jáde ti pẹ́ rẹ̀ títí ṣùgbọ́n ọjọ́ ẹ̀sẹ̀ kékeré ó sì sì parọ́ àwọn lọ ẹ̀sẹ̀ kékeré kan tí wọ́n bá ká ọmú ojúkó onú ẹ̀sẹ̀ nìyẹn ìgbà tí wọ́n àgbáǹsì láàyè kan àwọn kan náà wọ́n sọ pé ẹni ọba jẹ́sẹ̀ nú àwọn tó wáyé kàbá ìlú ṣe wọ́n ní tó bá jára àwọn ní kèé ṣe

ó ní pé àwọn tó bá jọ lórí ẹ̀sìn àwọn tí wọ́n bá jọ lórí ìlú kéèyàn jáde láti tako wọn òrùjù kan nìyẹn bọ́ọ̀lù pàlà yìí mìtì tẹ́ ẹ bá sì rí òrùjù nínú tíra ìtí wọn gbà lérò nìyẹn o sọ́là mìtì wọ́n sọ pé ọ̀rẹ́ jì òun lẹ́nu kan bọ́ọ̀lù pàlà yìí mìtì ọlọ́wọ́ bó kún àlọ́wọ́. ó ní fa asọ́tù lórúkọ bá lórúkọ dá àwọn kan. láàárọ̀ ọ̀há ilà mílẹ̀ kàbá látara àárín àwọn tí mo wà mo wò ara kàbá yìí mo rò yìí àti àárọ̀ ọ̀há ètò àdúrókùn ni pé àwọn ẹ̀ṣẹ̀ tó ń dá yìí ẹni ọba ti jáde ó ti

ọlọ́run kọ́ wọlé tó bìrẹ̀ kọ́mọ́ bìrẹ̀ ṣe wa kọ́mọ́ bìrẹ̀ jẹ́ wá yà àwọn àlú tọ́nà ń dá sí ìtọ́ dá láàgbọ̀dọ̀ wípé ó kú ẹ yẹn lọ ká báwọn tíra yẹ kí yẹn lè mara sọ kí yẹn lè mọ sọ̀ra ọlọ́run kọ́ wà lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ tó bá ti jẹ́ wípé ọlọ́run ọba ọba tó láàrin ga ó bu ìyà fún bàbá nàbì sallallahu alaihi wa sallam bu ìyà fún ìyà báyìí gbẹ̀fẹ́ ni tó bá ṣe tàbí ẹni ọba ṣe ìyà náà báyìí gbẹ̀fọ́ iná ó jó nǹkan tó ṣe tàbí wípé kán làánà ẹni ó bá ṣe ojúrú àwọn táwa ti ọbọ yọlọ ńláàánì ń tàn làánà tó lọ ya ní káàdébì ó túmọ̀ sí pé káàdébù báyìí ara kàbá ìrìn mo rò pálá yìí ti làánà lọ́ọ̀bù lùwá sílá wẹ́lì mùsùlùmí sílá wẹ́lì wá símá wẹ́lì mùsùlùmí sílá gbogbo àwọn àhàdíìsì yẹn tó yọ ibi ara kàbá ìrìn mo rò pálá yìí ti má asfalẹ̀ ó túmọ̀ sí pé járùn fìyà jókè àárẹ̀ ìlọ́ra bàbá yìí mọ̀lọ́pàá láyé mi ti ká máa fi rún kúrún ká máa àwọn àwọn pọ́tù sọ́dà kọ́ nísìnyí wọ́n bá sọ di tàtú àbíwẹ̀ kan ti tàtú ìlà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdún tàtú yẹn náà ti pẹ́ o mo tẹ̀ ìgbàgbé ọkọ̀ tí wọ́n ń pè é wọ́n wà lára àwọn ayáwá ń jọba gbogbo ara wọn ó ṣe sí sọjú hàn àwọn tí ò lo abẹ àwọn èèyàn lo kíní kí kaṣú wọ́n lò náwó wọ́n kan tó tó tó àwọn ọkàn mẹ́ta síbi gbogbo àwọn kíní yẹn àti là àti gbogbo ẹ̀ gbọ́dọ̀ pálá yìí méjì ni kí àwọn awọ́sùkò tó lẹ̀ kọ́ máa wọ́sọ lẹ̀ ẹ̀rẹ́mìsọ́ aláàlẹ́ wáyé ọ̀sọ́lá ti sọ pé ibi tásọ̀ rẹ ti kọjá kókó sẹ́yìn náà ní ó jó bẹ́ẹ̀ ó túnmọ̀ ni gbọ́dọ̀ tọkọ bá kó ìyàwó ẹ̀ sórí ibùsùn tí ọba gbà láàánú ti ha ìmọ̀lá ika abẹ́ ti gbàgbé ó túmọ̀ sí pé ara bàbá yìí ni kọ́kọ́ ó lọ yá kí ìyàwó nínú ti yá mo sọ fún kí mo fẹ́ ra sọ rà ṣé láìsí nìkan ní màá jẹ yìí ní ẹ ti láìsí ẹ̀ ní dúpẹ́ ọlọ́run yóò wọ̀ ha ńlá abẹ́rẹ́ ìjọba ó lóun dàmú ẹ̀ṣẹ̀ kan lójú òun nínú àjọ ọkọ̀ òun ara kàbá yìí lọ àsìkò lẹ́gbẹ́ yẹn kúrò yìí. ilé ẹ̀wọ̀lẹ̀ ilé ẹ̀wọ̀lẹ̀ ilé ẹ̀wọ̀lẹ̀. ara kàbá yìí rí ni mo kà sí látara ibi tó wà ló mi lọ́mù sí ẹ̀dá kan sẹ́rí ìtumọ̀ eléyìí pé àwọn ibi tá a máa mi lọ́mù sí òun ìmọ̀ làpá níbi ìròrí wa ń pẹ́ ẹ̀sìn tí ó sì lè jẹ́ pé kìí sáré ẹ̀sìn kìí ṣe pé tó sì lè jẹ́ pé kìí sáré ẹ̀sìn tó yẹ kó pọ̀lọpọ̀ rẹ̀ sáré ẹ̀sìn. èrò pé ẹgbẹ́ ọ̀gá tí mo ń sọ yìí ká máa bìlọ́ǹgì bìlọ́ǹgì bìlọ́ǹgì bìlọ́ǹgì káàkiri ẹja sọ̀rọ̀ à ń bẹ̀ ẹja mú ẹ̀sìn láti sọ̀ọ̀sì mo rò pálá yẹn mi tẹ́ kí tó bá wá bá ẹ̀sìn mu láti sọ̀ọ̀sì ẹ̀yẹ kéèyàn ó ṣe tó láti ló pẹ̀lú ẹnì kankan ẹni bójú nínú ẹ̀dọ́ ọlọ́run olùbárà yìí mi ti èyí tí ọba bẹ́sẹ̀ mọ láti sọ ọ̀sẹ̀ kéèyàn ṣe tán àti rìjẹ́ǹtẹ̀ látọ̀dọ̀ ẹni bójú nídàkùn táàbà ní sàbòsí ní tó bá mú wa máa ṣe ẹ̀sìn táwọn òbí wa ò ṣe kò sẹ́ni tó yẹ kó pàtàkì tó bí wa lọ́wọ́ wa náà kò yẹ kábí lóde síbi kankan tí wọ́n gbé kẹ̀kẹ́ wá tí ò ní fẹ́ ṣe wọn ká láàgbà táwọn òbí wa ń pè á sáwọn kẹ̀kẹ́ tá àgbà lọ́wọ́ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣe ń ṣe àwọn àjọ àkànlá àwọn ilé yín títí di sìn tọ́ ọ̀lọ́ ọ̀bẹ mọ́ ó bá wọn ṣe wọ́n sì ní àjẹbí pọ̀ ìṣọ̀kan mùsùlùmí ó pàtàkì tí ìṣọ̀kan mùsùlùmí ó bá ti mú tí ọ̀bẹ sì wá mú èèyàn yọra ń bi ìṣọ̀kan eléyìí òní ìṣọ̀kan tí ọ̀bẹ sì mú ìdákan mo rò bá láyé mi yé àwọn àdúgbò yìí náà wọ́n ń ṣe kánífà

gbà tó náà dáhùn ẹ̀ṣẹ̀ kan lórí wípé ṣé ìtumọ̀ rẹ̀ náà wà ní pé èmi náà ti jáde báyìí. nígbà yẹn pé wọ́n yọ àwọn èèyàn kúrò ní. ṣé olóòwò àwọn ìgbé ìgbà náà lọ́wọ́ rẹ̀ ti pé jẹ́ ìgbà fáàlì rẹ̀ ọlọ́wọ́ sàánú ìgbà náà lọ́wọ́ pé a ah, olú ẹ lọ náà nù lẹ́ẹ̀kan náà ọwọ́ àwọn ìpè àwọn tó já àpá ṣé ẹ láwọn táwọn kéde náà wá rí ìwọ̀n ọ̀fẹ́ gbọ́ sàbí o kò sí dọ́gba pẹ̀lú sàbí o. ǹjẹ́ mo jẹ́ pé sọ́ra tó jọ ẹni tó bá ní ìròrí wípé sàbí ọ̀jẹ̀ kankan mọ̀ pé kò gbọ́ sínú Islam owó àwọn èèyàn bẹ láyé àkùránì sọ̀kalẹ̀ ń gbèsè ayé wọn ànímsọ́lá àríwá ayé ọ̀sọ́lámà ó lò níṣẹ́jú wọn oníwọ̀ ọ̀jẹ̀ kankan ẹgbẹ́ lọ́kàn àwọn sàbí ogun sàbí ọ̀bá àṣẹ ẹgbẹ́ àwọn sàbí ọ̀bá àṣẹ gbogbo ti sàbí bàbá àti ìlọ́kàn wa. àdáwò làwọn èèyàn ọyọ oníburúkú kún ta o ẹja sọra gan ó sì yẹ kí gbogbo ẹ̀ náà ara súnmọ́ náà wọ́n pè wàkúlò yàtọ̀ ìwà sùlámù ìlẹ́yìnlá ìlẹ́yìnlá alátòkèlò lámùbìlà ọlọ́wọ́ bó sànù wọn fà. ó ní fàtàkẹ́rù tó náà yẹ ká débìnrin ọmọ ó ní mo bá òfin díjẹ sọ kí ní ìfọ ìbùnà ọmọ rẹ torí gbogbo ọlọ́mọ bí àǹfààní àwọn onímọ̀ wọ́n ní wípé ẹ̀kọ́ táàmù bíi ni wípé àrùtò àfikárí alẹ́ ọ̀làwà táwọn àròrí kan bá ń bẹ lórí èèyàn tí ẹ̀fẹ́ kìí ṣe pé ìròrí tí èèyàn lánìyàn tó yí tí èèyàn lánìyàn tí ọ̀dà lórí ẹ̀wù ìròrí tí ẹ̀fẹ́ fi ṣẹ̀ṣẹ̀ mo láyé mi ẹjẹ́ á ṣẹ́rí ìròrí yẹn lọ́ba àwọn tí wọ́n jà pa ẹ jẹ́ fún alákìgbé àwọn èèyàn kan ní àwọn ọdún kan bí etis láwọn bí ẹni eighties ìgbà yẹn ní bẹ̀rẹ̀ orin ẹ̀sìn ó yẹ pé àwọn orin yìí nǹkan kan làwọn tí èso mùsùlùmí fi kọ́ àwọn mùsùlùmí lọ jẹ́ lọ́ba àwọn náà bá kún orin ọ̀bẹ ẹ̀sìn jẹ́ ijó ọ̀bẹ ẹ̀sìn jẹ́ òbí nìkan nìkan nìkan. ọ̀rẹ́ ìlú ọkọ̀rin pé àwọn ọmọ fi orin gbẹ́sìn jà nínú àwọn tí wọ́n ní wọ́n fọrin gbẹ́sìn jà agbọ́pẹ́ nìkan nínú àwọn obìnrin tí wọ́n jọ bẹ̀rẹ̀ rẹ̀ kiri yóò lọ́fẹ́ bẹ̀rẹ̀ ó sì fẹ́ fọrin gbẹ́sìn jà wọ́n kàn ronú kan náà àwọn èèyàn míì náà tó ń àwọn fíìmù pọ̀ nìsín yáà náà fi fíìmù Islamic home videos Islamic home videos àbí òsì ni wọ́n tó fi islamic sí o tọ́wá ìtọ́ wọn sọ pé muslim home videos ni àwọn káwọn mùsùlùmí náà kò sí àrùn tẹ́lẹ̀ lè sí ṣùgbọ́n ní islamic ẹ̀gá ti buwọ́lù pé islam ló ń wá tí a bá ti ráwọn àròrí báyìí afẹ́fẹ́ rẹ̀ ìṣẹ̀lọ́wọ́ ní ẹjá sẹ́rí ẹ̀ sáwọn àti àgbẹ̀yìn ní gbẹ̀yìn bá ní ah, kíní kan bẹ̀ tọ́pọ̀ kò sí ìtọ́pọ̀ tó aláṣà àtúbọ̀ yìí gbogbo tí àárẹ̀ sí lọ́wọ́ ájà àjẹkẹ́ lẹ̀ ẹlẹ́ àwọn aláṣà láti ti gbà nàmà wà bẹ́ẹ̀ náà ẹgbẹ́ ẹ̀kọ́ àbí mẹ́sàlásì tí ọ̀bá fáìn náà ní láwọn mẹ́sàlásì láti mẹ́ tàbí tí wọ́n á mú ọbẹ̀ ọ̀bá jó ń dẹ̀gbọ̀n ọba jálù sùnà àṣàlásì gbàgbogbo lé lọ gbàgbogbo àyè lọ àwọn èèyàn wá ń jìnà sẹ́sìn sí i torí pé jẹ́ bá ti lọ àṣàlá wọ́n ti lẹ́sẹ̀ tán tó bá ti kú àṣàlá tó tún dọ̀sẹ̀ tí ń bọ̀ kò sí tọ́ka ń pẹ̀lú gbọ̀ngàn yòókù nítòsí débẹ̀ sunfin náà ló débẹ̀ ìròrí kan náà ló gún ìròrí dáadáa ní pé àwọn ah, ẹ̀sẹ̀ máa ń lọ ọjọ́ sunday torí pé àwọn èèyàn wà lé oníjà àwọn kan mara ìpín wọn lọ sí church ẹjọ́ àwọn ọkùnrin táwọn kan lè mọ́ṣáláṣí wọ́n sì bẹ̀rẹ̀ rẹ̀ àwọn tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ìgbà tí ọjọ́ rẹ̀ náà ti pẹ́ ṣùgbọ́n ìgbà tí wọ́n mọ̀ dáná ìṣẹ̀ mọ̀ ń sọ̀rọ̀ àwọn náà tó fọ́ sí méjì làwọn kan bá jẹ lọ́n tí wọn gbogbo nǹkan làwọn ti fẹ́ ní tánìsì ẹni tí ń kọrin ní pé bí ìdún ogun òwúlẹ̀ kọrin mọ́ ó sọ ọdún àtàlátù ọlọ́run bọ́ wọlé bẹ̀rẹ̀ ọ̀sà kan tí mo fẹ́ ló bẹ́ẹ̀ òun ni pé èmi mo sọ̀rọ̀ yìí àwọn apá wọn sọ̀rọ̀ wọ́n ní fi ìhìnfa ìdà fáyidà kan wà mbẹ òní arúgbó àfikárí alẹ́lẹ́lẹ́wà táwọn àròyé kan bá wá sórí èèyàn pé ẹjá dá nǹkan báyìí lẹ́ka bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ẹnìkan ọba kan ní Tunisia àwọn olóbẹ̀rẹ̀ mólúdí ànábì sọ̀rọ̀ àlùsọ̀ kò fi làwọn afá ẹwọ tó ti dì ní ìsìn àwọn àlè sọ àlèmọbi tí wọn náà wà lọ́la lọ́kàn pé aláwùjọ ah, yìí dáwà sì ṣe kí láti fi gbẹ́sẹ̀ gà tọ́ ọba sọ́ra nǹkan ló fi di ẹbọ láwùjọ yẹn torí wọ́n ní wọ́n lọ bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n bá ló kú káwọn kọ́lé ní sàárè rẹ̀ káwọn bá gbàgbé wọ́n wà mọ́ wá sí mi sàárè rẹ̀ lọ́dọọdún láwùjọ bí tíjà ìlú yà bá wà lóyún tó yàn kí sọ́ra jù láwọn àwùjọ wa yẹn gbọ́dọ̀ sọ́ra pàápàá kọ́lọ̀ bá tó fẹ́ mọ fífẹ́ rẹ̀ sọ́kàn àwọn èèyàn ó gbọ́dọ̀ sọ́ra pọ̀ wàyí ńlá tó wọ́n bá sọ́ra wọ́n lè jáyè rẹ̀ padà ta táyé tí ọ̀bá wa ta ayé àwọn èèyàn ó mọ̀ tara rẹ̀ ta nítorí kó bá gùn láwọn amọ̀ tóbi dá amadi tóbi dá alámadi àdìtẹ̀lẹ̀ sí ìdá lọ kàtà rẹ̀. àwọn afáàní wípé àwọn onímọ̀ wọ́n ní wa ìlà téyìn ò bá ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo ń ka yìí àwọn tó bá ń ṣe kò ṣe ẹ̀ Hussein alawa aisha nílé nínú wa ó wà bẹ̀bẹ̀ mo ti kọ́. wọ́n ní wa ìlà kánà zayigu wàlẹ́ nìrọ́fù wàtà àfúrò bìlfẹ́rọ́tì wàlmílàlì wàtà àfọ̀à tí àwọn àrùn rí bá wá síyàn lórí téèyàn bá ṣẹ́rí ẹ̀ lọ báwọn àfa téèyàn bá wọ́n fẹ́ já máa lọ á fi gbẹ̀sìn já náà ni àlámọ̀rí ẹ̀sìn wọn dàrú mọ́ yẹn lọ́wọ́ èèyàn ọ̀pọ̀ sí èèyàn ọ̀pọ̀ sí ní ò bá yàgbọ̀ sí tí wọn náà ní pé ààrẹ tán fáwọn èèyàn ní ọ̀wọ́ láti mọ̀ ẹ̀yọ́ sàánú ẹ̀dá fi ẹlẹ̀ máa yẹn onígbà tó ń sọ bẹ́ẹ̀ fábílẹ̀ lórí bàtà bá rí lórí tuntun bọ̀ kí wọ́n tẹ́ bá gbé dé ẹ̀já bá wọn ta òkú wọn nímọ̀ ìwà lọ léèrè bá bá ṣe máa wà náà làwọn àròrí òfin máa wá sí nílà aká ẹ̀ ẹ̀já bá wọn tó nímọ̀ ìwà lọ léèrè ṣùgbọ́n sẹ́wọ̀n kí pẹ̀lú gan tó kọ́ là ń lọ bóyá ká wá sáré torí gbọ́dọ̀ sí ń lọ. kọ́lá máa onígbà tó ń sọ fún Abdullahi òun dá àwọn ẹ̀ṣẹ̀ kan bóun ṣe ń wo àwọn ẹ̀ṣẹ̀ wọn alákàbáyèrè ni ó jẹ́ òun abdullahi bin umar wa ni kí lè ṣe náà ó ní kóńtò káza wà káza ẹ̀kọ́ ni ó ní mo sọ pé nǹkan báyìí báyìí ẹni tó bá ti dẹ́ṣẹ̀ láàrin àtọ́lọ́run kó fi ilẹ̀ fọlọ́ kọ́mọ tọrọ àforíjì sálàyé mẹ́tẹ́ tí ní ìdí bá wà fún kó sọ fẹ́ni tí ó bá wójú sí láàrin àti tó ní èyí tún di láfún arúmiyọ ìwọ náà wá di àrẹ́sẹ̀ yọ̀ọ́ àwọn ẹlòmí ò sì sì náà wọ́n tó rí pọ̀jù àwọn ẹlòmí ò sì sì náà wọ́n tó fi díẹ̀ wọ́n làwọn fẹ́ fi bẹ́ńtọ̀n ló kọjá nígbà táwọn bá tọrọ owó lọ́wọ́ ẹ̀ tí ọba fáwọn wọ́n sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan náà ti ń darí nàìjíríà ní ìsìnkú mẹ́sẹ̀ nìkan ní ó sì jẹ́ kó ìlú la wọ́n ní private life òun nìyẹn wọ́n yà báyìí kéèyàn rí báyìí òun private life òkè sọ wọn sáà sọ pé wọ́n rí ìpọ́n níta ṣé wọ́n rí fún wọn ni mọ́ wọn rí fún wọn ẹ̀yìn kí wọ́n lọ ṣẹlẹ̀ nínú òfin nàìjíríà ìkẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ kọ́ bá sì yàwó yàwó ìkẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ ẹnì kan bá yàwó ní Ghana ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ó wà ń kọ́ọ̀tù báyìí ó bá ọkùnrin lórí ìyàwó ẹ̀ tí ń bá sùn lọ́wọ́ ó wà gbọ́ wá fídíò ìgbà tó wá fídíò wọn tán ó sì jù sórí Facebook gangan YouTube ó sì jù sínú ní ìsìn àwọn yẹ privacy wọn ọ yẹ expose yẹ o ti lẹ o ti lẹ o ti expose privacy o ti privacy o la wọn prosecute yẹ tiwa kọta o sọ pé mutual consent ni àbí ọlọmọdé à ń ṣòfò òfin tẹ́ ń lò nù àbí òfin tẹ́ ń lò fún yín ọlọ́wọ́ sáà ló wà onímọ̀ kí làwọn ẹ̀ṣẹ̀ náà ó lóun sọ pé nǹkan báyìí nǹkan báyìí ẹ̀rí pé kò ẹ̀ṣẹ̀ tó máa tún àwọn ẹ̀ṣẹ̀ yẹn sọ mọ́ fáwọn yẹn tó láwọn yìí ṣe dókítà tí ń wò sàn kì í sọ ọmọ ló ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ló ti fẹ́ kẹ́kọ̀ọ́ ló ti fẹ́ mọ̀ dájọ́ nǹkan yẹn ẹ ah kí ìbá ṣe ah láyé ìgbà táwọn táwọn náà wà ń táwọn ò ń ṣe báyìí ò ń ṣe báyìí ò ń fa gbó wa orí ẹ̀ ti dàrú orí ẹ̀ ti dàrú torí ẹ̀ ọba sọ máa kọ́ fàdùn sí lọ́sọ̀ máa kó ti sí wèrè rẹ tó yà ní kọ̀rọ̀ ìyá sáàrin wo àtọ́lọ́hún kọ́lọ́hún sọ ọ́ ní alálàáfíà torí ẹ̀ pé òun ṣe báyìí òun ṣe báyìí òun fọ́ọ̀kì òun ṣe kíní kan àyè wọn sọ lóru sọ̀sọ̀ báyìí tí wọn bá ti ń sọ òmìnira kò rí jẹ mọ́ lọ́dọ̀ lọ òmìnira kò rí jẹ mọ́ torí ẹ̀ṣẹ̀ yẹn ti di tó ń fi yọ ti fi yọ ọlọ́run sàánà Abdullahi ibn Umar radiyallahu anhu àwọn ilé ẹ wo yàtọ̀ láàrin ìmọ̀ àti tara tí ò sí mọ̀ bẹ̀. ìyẹn rẹ̀ pa agbọ́mìyẹ bá wọn èyàn máa ń ní tara fẹ́sìn ṣùgbọ́n tara àyàn ò ní jókòó lórí ìmọ̀ àwọn ìtara bẹ́ẹ̀ ò sàǹfààní ẹlòmí ọ̀wọ́ arí tó tó bá wọn lára ẹlòmí ìtọ́jọ́ gẹ́gẹ́ níwáyé ju ẹlòmí ìtọ́ àtọ̀sí ẹni ọfẹ yọ rẹ gan rẹ tó ti yàwó yẹn dànù rí torí ẹgbẹ Ọlọ́run lọmọ yẹn tó nǹkan kó ti yọ kó nǹkan tó wá rí kó nǹkan síbi tó náà fi jáde yá tó wọn wà lọ rí ìrọjẹ ìbéèrè lọ́wọ́ àwọn àpá òun ọfẹ kúrò ní ìsìlámù yẹ kó ṣe tó lẹ́nu ẹgbẹ lómi ó dùn lẹ́nu àwọn yẹn láti sọyìn ní bídíà ṣùgbọ́n tó ọba ìlọsọ kó ń bídíà lọ tó bá rí ọ tó bá kó ẹ̀ṣẹ̀ rí yóò lé o yóò kọ́ kàn ọ lẹ́sẹ̀ yóò lù ọ débi pé èpè èèyàn eh, ṣé eh, eh, mo fẹ́ bí èrè kankan lọ́wọ́ yìí ẹ láàmú kẹ́ni kan bá pè yàn ló ń bí dá aláìlẹ́tọ̀ sí yẹn lè fún lé pé ó lọ sí bá pè yàn ló ń bí dá kí ló tó wá sọ pé sí yẹn lè fún lé pé ó sì fi hàn fún òní òní kẹ́ka kùnú tòlé ọ lórí gbogbo táwọn èèyàn fẹ́ fúnra wọn ní wọ́n fẹ́ fọ́mọlà kejì wọ́n láyé mímú àhàdùkùn láyé mímú àhàdùkùn hàtà yòhébàlẹ̀ àkéyìí má yòhébàlẹ̀ náà tó bá wù wọn kí wọ́n já lùsùn náà kí ló tó wù ọkọ̀ ọ̀sẹ̀ ẹnìkan tó ń bídíà ẹni tí ó dò ń bídíà lóòótọ́ táàbìtì sí bídíà lẹ́ni tó mọ̀ pé tó ń ṣe bídíà ní táàbì fífún tí ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe bójú dì mọ̀ pé táwọn ọjà làwọn wà kí ó ń sún fí mọ̀ pé táwọn ṣe ti lànà ìsìlámù tó lálàáfíà irú àwọn bá nìyẹn máa pẹ̀lú bídíà kì í ṣe mùsùlùmí tí ń ṣe súnà tọrọ rẹ wá níbi àwọn kankan tó kù sí tí ò tí ì yé yìí á fi ìjà lè ṣùgbọ́n ara ẹ̀ rinlẹ̀ á wà sọ pé ṣùgbọ́n àwọn nǹkan báyìí ti ń ṣe sáré ní ìrọ̀pá láyé mi ti yé ṣùgbọ́n kó nítorí kẹ́ àrísúnà ní ah, lóòótọ́ ẹ̀ẹ́kúnlẹ̀ fún ìyàtọ̀ wá fẹ́ kí ọ̀ ṣùgbọ́n máa yọ̀ ní kí ló wò déjì rẹ̀ òun òwò ní ọkọ̀ kọ́ nítorí rẹ̀ ó ti kó nú ẹ̀sìn àtàwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ jákújákú jákújákú ẹ jọ kan wọ́n rí mi kú mọ́ wọ́n wá fún lówó àpapọ̀ wá pọ̀ wọ́n ti gbé ẹ̀yìn ẹ̀ gbowó mi kú mọ́ ọlọ́run bó sàánú wa o ọlọ́run sàánú wa o yóò tún gbó wa ṣe o náà nítorí ìwé ah ẹ̀wọ̀ náà mo ṣe òkú yẹ ká máa kán lára wọn sàwọn àlàyé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan báyìí ó ní lẹ́yìn ṣàtìláàdì ní ìmìnà ìkàbà yìí nítorí pé tí èèyàn bá ti ní mà tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ àrọ́kún epo èèbó yìí má ní ní ọmọ yìí má ní ọ̀sà máa lù kéyìn kò wá ní símà tí ó ga ìdí ìgbà yẹn àwọn wọ́n lè pààyàn lórí ẹ̀ wọn àkà lágbára láti pààyàn ìjọ́sìn fẹ́ pààyàn lórí ìkísàrẹ̀sì ìkísàrẹ̀sì tí èsè èèyàn díẹ̀ ni òjá pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ ọlọ́wọ́ láti wọ̀lẹ̀ yóò sàánú wa eh, Abdullahi ibn Umar radiyallahu anhu ó ní húnnà ti sẹ́wọ̀n mẹ́sàn-án ni mẹ́sàn-án làwọn kaba yìí eléyìí ò sí mbẹ kaba yìí lójú mẹ́sàn-án lọ. lẹ́yìn ìbàdàn mi bá mi fa ìdá àríwáyà mi sọ pé ibùnà àwọn amọ̀ tí ó sọ pé ibùnà ọmọ ṣùgbọ́n ní ìwáyà mi nínú Sahih al-Bukhari tó ti ẹni sìn pé kìí ṣe lẹ́yìn pélé ibùn ọmọ rẹ̀ ó dá aláwọ̀ kọ́ ní alìṣirọ́kù bí láà ṣiṣẹ́ mọ́ pẹ̀lú ọlọ́run ní tí a ń pè ní ṣiṣẹ́ mọ́ sọ́nà pẹ̀lú ọlọ́run òun ni mímọ jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ fọlọ́ pẹ̀lú wípé èèyàn gbà pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ńlọ́lọ́run mo rò pàdé ayé mi ti ẹ̀bọ̀ ni tàbí kéèyàn mọ̀ pé ọlọ́run lọ́lọ́run ṣùgbọ́n tó ń fún nǹkan míì náà tó inú kó ṣe é gbé nǹkan mi tẹ́yàtọ̀ sọ́lọ̀ ní lòun tiẹ̀ ń sìn tiẹ̀ tàbí ń sìn nǹkan mi ìmọ́lọ̀ ìrìnpára ibi méjèèjì ẹ̀bọ ni olókọ̀ mi wàkọ́sìlò nẹ́sàmà nínú gàbá ìrìn òun ni kéèyàn pa ẹ̀dá ọlọ́run tẹ́mi wà lára mọ̀rọ̀pára ibi tẹ́ òní nẹ́sàmà òun ni gbogbo tó bá ti di nọ́ọ̀sì wà rọ́ọ̀ tó wà lára ìyẹn ọ̀pá

ó ṣe bí ẹni tó sábọ̀ ọkọ̀ sáfún ó sáfún láti lè bàa lè pàdé illa mutaharrifan liqitalin aw mutahayyizan ila fi'a nínú sọ́ọ́ fìlà ń fà illa mutahayyizan liqitalin nìyẹn ó wò yí pé ààrẹ ah, ní ìbá ṣe ń jàjà ẹ̀jẹ̀ ń stáì fún ó kàn sí bí ẹni tó sáfún ẹ̀kọ́ yóò sátẹ̀lé èèyàn lè sábà ìgbà sẹ́yìn bó ti tásẹ̀ lọ ọyọ̀ sẹ́gbẹ̀ẹ́ ó sì sálátẹ̀ wọ́n bá mọ̀ jájá débẹ̀ wọ́n á mọ̀ lólójó ogun ẹlẹ́ẹ̀kejì ní wípé àà èmi nìkan àti táwọn kìíní nǹkan sí mọ́já sí àà wà lọ́sẹ̀ wọ́n jàmí tètè ètò ìgbọ̀n kan ká kún ohun lọ bá bẹ́rí kéjé mìíràn lọ bí mùsùlùmí ti pọ̀ táwa padà wá bá wọn kí mo ti rí wọn mo ti rí ibi tí wọn gan sí ẹ̀ẹ́ kìíní wọn ọwọ́ sáfókun bá ìyẹn máa ń sáré eléyìí mọ̀rọ̀ wà láyé mi ti yé kìí ṣe pé kọ́ sálọ́kọ́ ọlọ́ọ̀lọ́ lé o kìí ṣe léyà ẹni tó bá ti dé ojú ogun ogun ti sọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀ jihad fardo kìfáyà rẹ̀ ṣùgbọ́n fún ẹni tí wọ́n àkọ́kọ́ rẹ̀ sínú díwánà tí ó lọ àtẹ́ntí ìdójú ogun tó bá ti dójú ogun ọ̀lọ́rọ̀ sámọ̀ o àwọn kẹta lọ jà fọlásín ní òdì ní fọlásín lára bá àwọn jamiu islamiyà wọn bá fi jamiu alẹ lásìkò ọlùdé wọn dojú ogun lọ fúnra wọn àwọn àfa àsọfọ gẹbi táwọn sọ ń bẹ̀rẹ̀ wọ ọgbọ ọkàn nínú wọn tó lọ para ní ọ̀sẹ̀ mi wọn lọ àti dojú ogun bọmbà ọkọ tí wọn kọ jù báyìí wọn pàbí ìlàjì náà wọn wọ́n ní bó ṣe ní pé ìlàjì náà àwọn ti kú báyìí pé kò sí ròónú mi ìmọ̀ lórí gbogbo àwọn ti pé bóòlù ṣe dé sáwùjọ padà yẹn láti bóòlù láti dé sáwùjọ padà báyìí ibẹ̀ nìkan ti rán alé ti pèsè ìmọ̀ káàkiri ọ̀sá ó ti di fáìlì àìní o dágbé wà láàyè ìgbẹ́ fáìlì àìní kò sí lò mọ́ o wọ́n sá padà o ọlọ́run wọlé tó bẹ̀rẹ̀ yọ sàánà wọ́n tó kò lè mọ̀ sọ́nà kí èèyàn máa parọ́ mọ́bìnrin àlùmọ́ sọ́nà nínú ṣe wípé mùsùlùmí èèyàn máa jẹ́ mọ́ pẹ̀lú ìsìlámù obìnrin máa ń jẹ́ muhsana pẹ̀lú kó ti lọ́kọ obìnrin máa ń jẹ́ muhsana pẹ̀lú pé àfífà ó lè mọ́ lọ́kọ kọjọ́ mọ́gí ṣùgbọ́n àfífà mo rò pálá yẹn pé ọmọ tí ń jẹ́ bàjẹ́ ọmọ ara mi kì í sọ́ra òde Facebook rí ọmọ ẹgbẹ́ tó bá ti dé Facebook rí ẹ̀ lélẹ́wọ̀n ọmọ ara mi ìyẹn tún lè sọ bá wọn tó ti kan kì lẹ́yìn ẹ̀sìn ẹ̀ lẹ́yìn sísin lọ́hùn kìí sọ ọmọ tó ti lọ yunifásitì o yọ́dá nǹkan máa wò so kò sí ojú eléyìn kéèyàn tó máa parọ́ sí náà lórí ẹ̀ ẹ wá di sáré yà lórí ìjọ ń bẹ̀rẹ̀ nínú alukur'an nígbà tó lọ́n fẹ́ sọ obìnrin àrùn ìkíkáàbì tí mùsùlùmí tó lè fẹ́ ó ní wàlí muhsanat mina alladhina utul kitaba min qablikum alákọ̀ọ́kọ́ mo sọ fún agbé nǹkan mẹ́ta èèyàn fi máa ní ihsan bẹ́ẹ̀ ni àìbẹ́ ẹ̀kọ́ nínú ọkọ̀ jẹ́ pé islam ló fà ṣe pàmò ẹ̀yìn ṣe mùsùlùmí ó kò ń bẹ àbí òkò ń bẹ. wal muhsanatu minal ladina utul kitaba min qablikum a ní obìnrin tó bá ti lọ́kọ sọ́lọ̀ lè gbóbìnrin tó lọ́kọ tí wọ́n wà ní islam aláwọ̀ gbé alẹ́fẹ́ kiri yó àfífà ló gbọ́dọ̀ jẹ́ o ọ wà lọ mú bí tí àfífà wà nù kiri yó wà bóò ni ó sì jẹ bóò ni ó sì jẹ ọ̀nà bó ẹ̀sìn tó yẹ pé kò sí kankan tó dára mú mẹ́ ẹ̀sìn wọn kò sí kankan tó dára mú tẹ́ bá sọ pé kí ní kàrá mú báyìí sọ wọn ó ní mọ̀sáìkìlọ̀ ni ẹ̀ ẹ̀ lẹ́lẹ́yìn inú ó ta sẹ́mẹ̀ntì ló wà kó sínú New Testament gbogbo nǹkan lọ́lẹ́tọ̀ọ́ ẹnìkọ́ àmọ́ bóbìnrin kan ṣe títà mi kan náà ó ti kọ́ ọmọ bára wọn sí díẹ̀ díẹ̀ náà yóò wà ní ẹ̀ẹ́kọ̀ọ́mí ìsáàmù náà láàlè fẹ́ wọn ẹ̀ẹ́ ṣe rú wọn ló ní ẹfẹ́ wò wal muhsanat àwọn tí wọn ò mọ ti ń jẹ́ bàjẹ́ wà á kiri rìbá jíjẹ rìbá gbígba rìbá ni gbígba rìbá òun gẹ́gẹ́ ni ṣùgbọ́n wọ́n lọ ákìlò níbi yẹ́bà wọn sọ̀rọ̀ àṣẹ sọ nítorí wíkí àǹfààní tó tóbi jù níbi gbígba nǹkan náà kéèyàn jẹ bẹ́ẹ̀ náà yẹ́bà ẹ̀kọ́ ṣùgbọ́n gbígba rìbá ni torí kẹ́lù mi ọmọ sọ wípé mo jẹ rìbá tó kú kan gbà ní tó bá ti gbà bá wọn fi yìn bẹ́ẹ̀ sí àti kí mo fi ń ro oúnjẹ sílé mo rọ pàtàkì sẹ́rí àwọn àfẹ́sì wọ́n ti ronú kọjá bí tí ọ̀pọ̀lọpọ̀ láyé òde òní ó ronú títí òbí lè ṣèlú etí mo sọ àwọn afáà ní ẹsọ bẹ́ẹ̀ òde sèmi o tó bá wọ fábílù lọ́yì sọ́mọ̀d sọ́ọ̀tù wà ládàá ló fọ́ lówó bá ń bẹ̀ bí aláàkọ́tò ní kìí ṣáàkì kẹ́ni kí ló mọ́ sọ pé òun ọ̀jẹ́ òun gbà á ní ọ̀rẹ́ jẹ́ wọn lè fi alẹ̀ lè fi kọ́lé lè fi sèǹkẹ́ ìgbẹ́ kó owó wà lọ́rọ́ ó náà sì gbé ọ̀dà ó ti yá kí ọmọ jẹ. ẹ bá rẹ̀ burú jù bẹ́ẹ̀ lọ kí ẹsẹ̀ kí wọ́n burú jẹ́ bẹ́ẹ̀ wọ́n burú jù bẹ́ẹ̀ lọ. àwọn afẹ́sẹ̀ náà ṣàlàyé. náà wà ìhádùn fil masjid sára wà á kìlọ̀ máa lè yẹtí bákan náà òun ni kékeré máa jẹ́wọ́ ọmọ òrukàn ọmọ òrukàn nínú èèyàn òun lẹni tí bàbá ẹ̀ kún kékeré tí ó sì ti bàlágà ẹni ọba ti bàlágà yóò bàbá ẹ̀ bá kú èyí sọmọ òrukàn o èyí sọmọ òrukàn tó ráwọn ẹgbẹ́ rẹ̀ kan ti mú kan wálé fáwọn òbí tiẹ̀ wọn náà fi kún sí ọwọ́ ẹ̀ ọlọ́wọ́n sáà lọ́wọ́ ẹja sì yẹn báyìí ní máa ń bí nítorí àsìkò wà ìlhánù fi mọ́sí kí ni òtún wa máa wá mọ́ṣáláṣí kó tó máa wà tí ọ̀bá tọ́lọ́wọ́ bá mú alákàbáyìí rí bí kọ́ á jáǹsẹ̀tì bí wọ́n máa ṣàkóso inú mọ́ṣáláṣí àwọn ẹlòmíì wá mọ́ṣáláṣí wọ̀ wá sí nǹkan míì wọ́n wò pé sáwọn èèyàn ń cháàjì fóònù lọ́wọ́ ni wọ́n tún wá jí fóònù lóru bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ èyí ó jí kúrò lé yóò wá mọ́ṣáláṣí ó ti mọ̀ ká bẹ̀rẹ̀ pé ó sọ́kọ́ máa cháàjì fóònù wọn yóò sì jí fóònù lọ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wà dẹ́wọ̀ kéèyàn kúrò lé lóru ó sì mọ̀ bọ̀ mọ́ṣáláṣí sì àwọn ọmọ kéékèèké kan bẹ lágbolé tí wọ́n lè débi pé owó mú balẹ̀ wọ́n fi ti ń gọ́ọ̀mù sí kíni owó fi sọ́bí láti jẹun sí báyìí wọ́n wá ti balẹ̀ ń bọ̀ tí ṣe ń gọ́ọ̀mù bá ti kan owó yọ́lẹ̀ mọ́ wọ́n mọ̀ fàwọ́ díẹ̀ díẹ̀ wọ́n sì kó lódó owó fi sọ́bí láì lọ́tọ́ pátá níjọ wọn wá bà kan níjọ wọn bá yìí ìdíwó tí wọn ló yẹ sí wọn bá dìjà eku jowó yìí àbí òfin kó bá sì bí wọ́n ti ń ṣe nìyẹn ọlọ́mọdé asọmọ bí. wàládé yasitasikero aládé yasitasikero àwọn sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ ń bẹ̀. àwọn kan sọ yìí pé láti fi sọ́kùnrin yà ni kó máa fi hàn sí ẹ̀yẹ́ ọlọ́ni wípé wàyí ta sẹ́mi wọ ayàtá yasitasikero tí wọ́n bá gbọ́ ayà ọlọ́wọ̀n bàkan tó ara kàbá yìí ni láyé smarkọ́ òun nìkan mi lásà ayakun náà ọ̀yọ̀rọ̀ ara nǹkan tí àwọn tí wọ́n sọ wípé yẹ̀yẹ́ ni anábì gbà lérò ń bí ara tí wọ́n fi sọpọ́tì ènìyàn ṣùgbọ́n a rí inú àwọn onímọ̀ tó ní pé rárá kì í ṣe tí wọ́n gbà lérò nìyẹn wípé yẹ̀stẹ́sìkìrù tá a bá wo nǹkan tí wọ́n so mọ́ wípé jíjẹ owó ọmọ òrukàn jíjẹ rìbá a rí pé ìsìtẹ́síkérò yẹn kìí sí yẹ̀yẹ́ ìsìtẹ́síkérò ni wípé kéèyàn mú èèyàn kan kọ́ la iṣẹ́ kan bọ̀ lọ́rùn pé kó máa ṣe fún yẹn kó sì má fọlọ́wọ́ sẹ́ àtẹ̀kílẹ̀ ìfòbìlẹ̀ amẹ́l ẹ̀kọ́ ìrẹ̀ ó jọ̀rọ̀ òun pé òun ni ìsìtẹ́síkérò ẹ̀fọ́ kó ti sẹ́ni ẹ̀dẹ́ ni yẹn pẹ́rẹ́ bí ìgbà tí sì mú sí ẹni yóò ṣe nǹkan báyìí wá yóò ṣiṣẹ́ tán yóò dáàmú kó wá ní fọlọ́wọ́ sẹ́ wọ́n ní ara kàbáyìí rẹ̀ ẹ̀ tó bá wo ṣẹ́lẹ̀ òtí ṣẹ́lẹ̀ Hussein aláwá ìṣà yóò bá mẹ́ ẹ̀hẹ́n ibi tá a wá ń lọ ni wà bùká wùlùwà àyèdè yìí ní mílẹ̀lẹ̀ àkókò pọ̀ ọlọ́run àbíọ̀ nínú àánú ẹ̀ mọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́ni tí ó jẹ sọ́ọ̀sì ẹkún fáwọn òbí ẹ̀ ọlọ́run àbíọ̀ nínú àánú ẹ̀ mọ́ sí wa lọ́mọ tó jẹ́ wípé òun ni ó di kí òbí méjèèjì ó sunkún nítorí pé ọmọ wọn ò sí alẹ́ bàbá yìí ni òbí méjèèjì ó yẹ kí wọ́n máa ké wọ́n máa sọkún nítorí pé ọmọ wọn fi sòtá kàn wọn ọmọ mi náà ló wá jẹ tí yìí lè rí ma ó ní ẹni sọ pé bàbá wọn ní í ṣe ọ̀sẹ̀ ó wọn gbọ́dọ̀ fojú kan wọn mọ wọn mọ ọmọ mi ó sì máa sá fún ìyá ìyá ẹ̀ tó bí ó ti wá láwọn àyà mi tó fi ṣèyà bí ìyá àyàwó ẹ̀ òun yóò máa kó fọkọ́ bọ̀ ń yọba ń pa yọba yà náà parí ti ń kọ́ lọ ṣùgbọ́n yà á tiẹ̀ wọ́n ti wo ṣe fún un pé ìyá rẹ̀ ní ṣe tọ́ ọba ilé fojú kẹ ìyá rẹ̀ gbogbo tọ́lọ̀ ń ṣe fún ìyá ọlọ́lẹ̀. bàbá ẹlòmíì ni àwọn àfúndé bẹ́ẹ̀ ṣùgbọ́n ń jọ ẹ̀wà máa dánwò níjọ́ tí yàǹbá tó wá kú bí nǹkan kan bá tó wá ṣẹlẹ̀ sí wọ́n tó ló kú ọ̀run ń bínú kí lọ mọ̀ pé ọ̀tọ́jú yà ń tóbi kú yà lọ sí sàárà rẹ̀ àwọn náà wọ́n tún àwọn àbá àbúrí náà àwọn ológun yóò bá tún lọ bí sáré yóò bá tún lọ fún àṣẹ bọ lọ́lọ́ máa dúnra bẹ́ẹ̀ yóò ní wọ́n fẹ́ ṣe remembrance ẹwà àdẹ́wò nígbà tí ń bẹ láyé wọ́n ní ọmọ dọ́dọ̀ ẹ̀ ó kú tán wọ́n ní ó ṣe sàárà wọ́n ní ń bínú ẹ̀yìn náà lẹ́sìn ní ọmọ dọ́dọ̀ ẹ̀ kóbi ọmọ sunkún nítorí ọmọ rẹ̀ ń palẹ̀kún ọmọ ń kó sùtà ọmọ mi lè ti yẹ ẹ̀ ṣubú màmí ti ti bàbá ẹ̀ sùn ọmọ mi ti gbé bàbá ẹ̀ dáwọ́ ọlọ́pàá jẹ́ ti ti mọ́lẹ̀ ọmọ mi àjàdé ń gbà sájáde tí ò sólé mọ́ àwọn ọmọ oríṣiríṣi ọlọ́mọdé àti mọ́bí ọmọ mi lóyún lálákọ̀ọ́kọ́ wọn rẹ ní olóyún fún ìyá rẹ ní ọmọ ọ̀bọ̀ pé kí wá láti nǹkan ní èdè méjì kí ní ó ni ó di méjì nígbà ọ̀yá nǹkan di méjì bá tó di mẹ́ta yẹ bọ̀ kí tó bá ju méjì nínú ibi tó bá ju mẹ́ta kọ́ inú bíbí lè bá wá díẹ̀ díẹ̀ nígbà tó di mẹ́ta ó tó ṣe lé gbèrè gbèrè gbèrè gbèrè wọ́n tó rẹ ní ó náà ó bá tó di mẹ́rin ìjà ilé bá tó di mẹ́rin nígbà bá yáyé lọ́nà ọbẹ̀ lọ́mọ tábìlẹ̀tì ń kòrò ló ti lọ́mọ wọn táà tó ní bàbá eléyìí náà kò tó ní bàbá yóò ẹkún wà dé kí sóun wà ṣòfò báyìí wọn tó ń dá àmọ́lé lórí

tó gbajúmọ̀ gẹ́gẹ́ nínú rìwáyà inú àwọn ẹran nusaf tó pọ̀ nìyẹn wípé sẹ́rù nọ́mbà ọ̀ ni ẹwọn kan àwọn àfẹ́ẹ̀sì wọn dá púpọ̀ ọlọ́kọjá wà lára wọn nítorí wípé wọ́n máa ń wá ọ̀nà àbáyọ fáwọn èèyàn kì í ṣe wípé àwọn ni ó tún jẹ́ sábà bíi báyàwó èèyàn ó sì tún ta tó bá dọ́dọ̀ Abdullahi ibn Umar báyìí tó bá pín tó sọ fún ní kí àsọ̀daràn ah, ni ọ̀daràn ẹ̀ṣẹ̀ bá ń tán ẹ̀ṣẹ̀ wa mọ̀ pé yẹ wa mọ̀ béèrè kọ̀yẹ́ tó wá bí mí tẹ́lẹ̀ tó sọ̀rọ̀ tó lè ṣe tó bà nú jẹ́ ṣe ẹ̀mà kó lè wọ́n kóhùn ṣe mùsùlùmí mọ́ pé ó kú máa dẹ́ṣẹ̀ lọ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ̀ Abdullahi ibùnà Umar kọ́kọ́ wá ṣàlàyé fún pé ìròrí tó ní ìyọ kọ̀rẹ́tì ó ṣàlàyé tí ń jẹ́ kàbá yìí fún mo rò pàlàyé mi tí ó wá máa ń tó ti lọ́kàn pàán tó fi wá béèrè béèrè nítorí pé òun náà farapamọ́ fún ibùnà Umar ṣe àgbẹ́ ọ̀farapamọ́ ọ sọ̀rọ̀ àkídà tó wà lọ́dọ̀ oníkúntùmínà najadat ẹlòmíì náà kọ̀ọ̀rán afá lọ́wọ́ láti dáhùn ìbéèrè rẹ̀ sí bó ti kílẹ̀ kan dáhùn rẹ̀ sí ó ti tẹ̀ láwọn èèyàn bí ara àwọn èèyàn bí kan ni yóò fi yẹn pamọ́ tó ti jẹ́ pé ká nírú wọn ló béèrè béèrè ó ní bó ti yẹ kéèyàn

ká ní nǹkan kan báyìí ṣẹlẹ̀ kí ni àlè sọ ń parẹ́ ní ẹni nǹkan bá rí báwọn èèyàn wọ ìdájọ́ ẹ̀sìn kò nídìí kéèyàn ṣe nǹkan báyìí nǹkan báyìí ló yẹ kéèyàn ṣe lẹ́yìn tí mo sọ báyẹn tán ó tún gbé wá ó sàn gbé wá àsóhùn gangan ni lẹ́yìn bí àyè oṣù bíi mélòó lẹ́yìn ẹ̀ làwọn kan wá bá mi kí lábẹ́ káwọn ṣe nǹkan báyìí àmọ́ ní ṣe nǹkan báwọn kò lè ṣe é bí sáà o mo ti wá wo wọ́sàpù mi ni mo wá lọ sẹ́yìn mo wá lọ sẹ́yìn mo wá lọ sẹ́yìn ó dàbí ẹni pé ọmọ yẹn ń bi mí léèrè ìbéèrè kan tó dùn wọn bá ń dọ̀kan. ìgbà tí ń lọ wò mo wá kà fáwọn tí wọ́n sọ fún mi wọ́n ní oge gan ni ti ń bí mu ó sì ní kí ká ní nǹkan kan báyìí ṣẹlẹ̀ sẹ́nìkan báyìí ẹ wà dánwò ẹni tí pé èèyàn ká láti bá wí ni ká ló sọ pé òun ni yóò ní wàá rí mi ni èèyàn ní dáhùn wọ́sàpù wàá rí mi èèyàn wà jáwé láti wọ́wọ́ fún un ẹ̀gbẹ́ wẹ́ láti wọ́wọ́ wà ọlọ́run bó sànù wa naam abdullahi ibn umar mọ̀ pé ọmọ tí ń bà lẹ́rù ó ní sí ẹ̀rú nọ́mbà ọ̀nì ọ̀fẹ́ wọná wa tuhibbu an tadkhula aljanna àmì sọ pé an tudkhula aljanna ó sì fẹ́ kọ́lọ́ fi ọwọ́ aljanna ọ̀fẹ́ aljanna wọ̀ ní qultu i wallah ah wallahi ìmọ̀ bẹ́ wọ aljanna ìbẹ́ wọ náà ìbẹ́ wọ náà abdullahi ibn umar radiyallahu anhu ó ní ahayyon waliduka àbí ṣé bàbá rẹ wà láyé ibi tá à ń lọ́nu o ó ní ṣé bàbá ẹ wà láyé kóòtù ẹ̀ǹdì ummi màmá mi wà lọ́dọ̀ mi tí àpò ti fọdún dáhùn ìbéèrè o ìyá ló wà kò sí bàbá lọ́dọ̀ mi nìyá mi wà abdullahi ibn umar radiyallahu anhu ìyẹn rò pé ọ̀dà gbẹ́gbẹ́ ní ìyẹn hmm? ó ti lóhùn wọ́n ní pé Abdullahi ibn Umar wá sọ fún kí fáwọ́láhì mú fọ́lọ́m búra sí ẹ̀mọ̀ kí wọ́n sọ pé kọ́ fọ́lọ́m búra àwọn afáà ní pé tí ń tẹ́yàn bá fẹ́ sọ fatuwa tẹ́yàn bá fẹ́ gif tẹ́yàn bá fẹ́ kàn pa ìyẹn lè búra lórí ẹ̀ wọ́n ní fáwọ́láhì láwọ́ àlántà láhàlìkàlà tó o bá lè máa gbìyànjú kọ́ máa dẹ ohùn fún màmá rẹ̀ tí màmá rẹ̀ bá sọ̀rọ̀ jẹ́kùn rẹ̀ lọlẹ̀ mọ́ pariwo lórí màmá rẹ̀ lórí tó o bó ṣe wulẹ̀ kí n tó ṣe ọkà ọlá tó mọ́jọ hàn lójú ẹ̀ ẹ̀wọ̀n mọ́mí ẹ̀mọ́ máa bá mi sọ̀rọ̀ báyẹn mọ́ tàníkà tó wá bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá lè máa jẹun fún wà á tààmùtà àtọ̀ àmà tó sì ń fún yẹ lóúnjẹ tó wá ti bùkátà sóúnjẹ tó ń fún látẹ́dẹ́kùn lánà lìjánẹ́ta mo fi dọ́ ọ lójú pé dandan páálí ni ọ wà lìjánà ẹ̀rí ó kàn pa pẹ̀lú láàmù ó kàn pa pẹ̀lú náà tó bá ti lè máa ṣe ibi tí mọ̀ Bukhari fẹ́ lò bẹ́ẹ̀ tàbí mú hadisi ìwà nìyẹn tó bá ti lè máa jẹun fún màmẹ́ ẹ̀ tó ṣe fún màmẹ́ ẹ̀ ló ń jẹ nínú tọ́lọ̀ ń ṣe fún ọ tó ní pé ọyẹ màmá rẹ̀ ọjọ́dọ̀ mọ̀ pé nìjí ń da àwọn bá ti ń fún ọ lówó jù ní ìsìnkú kan máa dìmáǹdì ni àwọn òbí yẹn fọ́ ni wọ́n kàn máa dìmáǹdì ni òbí rẹ̀ fọ́ ni ìjèrè mú. làlẹ́ kò lákẹ́ jannata mọ́tì tàdábùtà ìkàbáyé ọ wà lè jẹ́ náà má má yẹn má dúmúta ni má màṣídàríyà nìyẹn zamaniya lópin ìgbà tó o bá ti débi àwọn kàbáyìí rí o tó ń gbọ́n mo ti ṣàlàyé kàbáyìí fún ọ tó o bá ti débi àwọn eléyìn ó wà àlìjánná lọ ẹ dákun àlìjánná dùn ọwọ́ téèyàn bá fẹ́ wà àlìjánná pàápàá ẹni tó lóbi rẹ̀ méjèèjì láyé ẹ ti rántí pé anábà Muhammad sallallahu alayhi wa sallam ní gómìn bàrí ànábì wọn ṣe àmì àmì ẹrántí tí jìbìrì wa ń bi léèrè pé àtàwọn sàbẹjàre wọn ń bi léèrè pé kí lóun sàmì sí lóun sẹni tí ń ṣàdúrà onígbà jìbìrì ló ní kí máa sàmì nínú tó wá sọ ni pé nínú ẹni ọlọ́wọ́n bó fi mú ẹ gbolẹ̀ ẹni ó bó bí ẹ méjèèjì láyé kò wá arísí àjẹmọ́ náà ṣe lára àwọn méjèèjì òbí pàtàkì gan ẹja pàtàkì wọn ìjà àlùsọ náà ìjẹ sáláfí ìjẹ ntàríkájẹ ìjẹlẹ́à ìjẹ agbẹ́rí òkòtò sókè ìjẹ onírùngbọ̀n kò ní pé kó bẹ èèyàn mọ́tò lọ́wọ́ èèyàn o tí wọ́n bá ṣe tó bá dùn yàn pín nítorí yóò fi sọ̀sọ́kùsọ̀ kí èèyàn dákẹ́ bàbá wa lọ́n bí bá ti sọ̀rọ̀ sọ̀rọ̀ a sọ̀rọ̀ débi kan ọmọ kan ọjọ́ mi o ọmọ sọ mi ẹ bá lè ẹran mo ẹ fẹ́ fún mi mo ti <laughs> jọba yìí ti sọ ojú ẹ̀ a sì mọ owó náà kìí ṣe pé ọ̀rọ̀ pé kíni àárẹ̀ ní tí ẹ bá fẹ́ tí ó ọlọ́run lọ́rùn náà láàṣì ní tí ẹ fẹ́ tí ó ọlọ́run lọ́rùn náà láàṣì a sì mọ ó ṣe ju àwọn kan rí nínú àwọn tá a jọ wà ń bí ìkẹ́jẹ̀ fẹ́ máa sọ kí mo sọ fún kà kílẹ̀ òbí ọmọ wẹ́wò rẹ̀ ó tún bá sọ̀rọ̀ ó tún dàgbà sí lọ́rùn ẹ bá sọ̀rọ̀ dàgbà sí ìlú àìlọ́rùn ṣùgbọ́n àní tẹ́ bàtà ti fẹ́ tó sì tẹ́ lọ́rùn náà láàṣì tọ́lọ́wọ́ jẹ̀mí yín ogun jẹ́ ìwúlẹ̀ ń sọ̀rọ̀ kú sí jẹ́ fẹ́ kú ní ìsìn àwòtí ní ti kú yín báyìí ọ̀rọ̀ ó sì parí ṣùgbọ́n kọ́ mọ́sọ́ wọn èmi kọ́ lẹ̀ ń sọ yẹn fún ẹlọ́pàá ọmọ yín mi fún bàbá rẹ̀ wàláhì bàbá rẹ̀ lè bu ẹkún kẹ́kún ìbànújẹ́ tó sọ kó sì sáwà bí kú ẹ̀ ẹja sọ̀rọ̀ dáadáa ọlọ́run fi àṣepọ̀ gẹ́ dáadáa inú wa làkúkú sí ẹ̀ ń pàdé subhanaka Allahumma wa hamdika ṣáná láyé àmà dáhùn bẹ́ẹ̀ ń jọ mi.